àlàámàrí kan ṣe pé àfẹ́ kéèyàn ó ṣe a ń kírun àwọn nǹkan tá àfẹ́ ká ṣe nígbà tí èèyàn bá ń kírun lọ́wọ́ máa òfin ìlúhu ti sọ̀la níta akọ̀ kéèyàn ó ṣe nígbà tá a ń kírun ti bẹ̀rẹ̀ àkọlé lọ́sẹ̀ tó a ti ka àwọn nǹkan mẹ́jọ sáfà dáàbọ̀ tí ò yẹ ká ṣe nígbà tí a nǹkan lẹ́ẹ̀kẹsàn-án ni àwọn ní àárọ̀ page one twenty seven lọ́dọ̀ tèmi báyìí òun náà ni àfẹ́ ká máa fi tashbikula asáàbẹ nígbà tá a bá ní tashbikula asáàbẹ ni ká máa interlock àwọn ọmọ àka ọmọ àka tí yóò máa kí ọmọ àka bọ́nú ara wọn báyìí báyìí àfẹ́ ká ṣe bẹ́ẹ̀ akọ ká ṣe bẹ́ẹ̀ lórí irun tí a bá gbàgbéjọ́ ta bẹ̀rẹ̀ báàbù yìí a ṣàlàyé fúnra wa nípa wípé àwọn nǹkan wọ̀nyí ìmí ń bẹ nínú wọn kò bàrún jẹ́ ṣùgbọ́n yóò dé ládàá ẹni tí ń kírun yẹn kù tánàbí bá dẹ̀ kọ nǹkan fún wa dandan ni ká gbìyànjú láti jìnnà sí kódà bí ò tiẹ̀ bàrún jẹ́ kò yẹ kí mùsùlùmí máa ṣe tòǹkẹ́lẹ́ kẹsàn-án wọn náà ní tashbikul asabi ká máa kí ọmọ àkàbọ̀nú ara wọn ẹ̀rí lórí ọ̀rọ̀ yìí an abi hurairah radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam idha tawadda'a ahadukum fi baytihi ثم أتى المسجد كان في الصلاة حتى يرجع فلا يقول هكذا وشبك بين أصابعه وبا إبواي ولا تدو سيدنا أبو هريرة رضي الله عنه وني أجيش الله كي كي أصلى الله ما بعد صباي إذا توضع أحدكم في بيته كان كان يبا صلوا على لاتي ليري وصلوا على لاتي نوليري ثم أتى المسجد لينا سوا واسمسلاتي كان في الصلاة irú ẹni bẹ́ẹ̀ yóò máa gbà ládàá bí ìgbà fún wà lórí irun irú ẹni bẹ́ẹ̀ bí ìgbà pé kírun wà lórí irun ni ó sàlùwàlá láti inú ilé rẹ̀ ó wá wà mọ́sálásí kódà ká má ti bẹ̀rẹ̀ ẹ̀rùn bí ìgbà pé kírun ni hapta ayárọ̀jọ́ ẹ̀ títí tó fi padà sílé rẹ̀ ẹ wà ánú ọlọ́run subhanahu wa ta'ala so lábẹ́ hadithi ó túmọ̀ sí pé èyí tó dáa jù fún mùsùlùmí pé ká máa sàlùwàlá láti ilé èyí tó dáa jù náà tó bá súnà kéèyàn sàlùwàlá láti inú ilé rẹ̀ kó a máa bọ̀ á mọ́sálásí tó bá sálọ̀ láàyè tí bá ti ń bọ̀ yóò máa gba rárá ó wà nù mọ́sálásí kò sí bẹ̀rẹ̀ yóò máa gba rárá bí ìgbà pé ń kírun ní títí tí ó fi wá padà sí ilé ẹ̀ ọlọ́run kò ṣe rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa tí ìbá ṣe kí bóyá àlọ́ àìkéde pé èèwọ̀ ni káwa sọ̀rọ̀ lámọ́sálásí láti lè wa o àmọ́ ní gbogbo ògbà mùsùlùmí a máa tẹ̀lé nǹkan tó bá dáa jù tí ó fẹ́ ṣe wà nílá adá tó pọ̀ so a máa sọ̀rọ̀ láti lè wà èèyàn lè dé mọ́sílẹ̀ àti ń bọ̀ lójú ọ̀nà àlọ́ láwájá yóò padà lọ sí di àbí tí ó fi sọ̀rọ̀ lákó sọ̀rọ̀ lámẹ́ ètò dáa jù ní kíká sọ̀rọ̀ lọ láti lè àrọ́bì wá ní yi bá ti wá àlá láti lè ní pé lẹ́sìn bá ti sọ̀rọ̀ látà tí ń bọ̀ kó máa kí ọmọ ara wọn bẹ́ẹ̀nà àṣàbẹ̀ èyí ó wá sí kíni ó wá kí àwọn ọmọ àká wọn wọ́n fi bọ́nú ara wọn so makorohu ni kò bá súnà mu tába ti sàlọ àlátátà ń bọ àmọ́síláàsì à ń ni àwà nù mọ́síláàsì ni ká máa kí ìkàbọ́nú ara wọn so ká kíyèsí eléyìí lábẹ́ báyìí tó kó tíra yìí jọ kò mú ká máa rọ́ka káfí máa rọ́ka òun náà ń bẹ lábẹ́ nǹkan tó jẹ́ mọ́kùrú òhù káà gbọ́dọ̀ ṣe tàbá wà mọ́síláṣí àbí àtàbá ń kírun lọ́wọ́ lábẹ́ a lè mú ẹ̀rí wá ya ka ma ká máa rọ́ka bá fi ní ká má máa kìka ara wọn a lè yọ lábẹ́ ẹ̀bẹ̀ efe pé ká máa rọ́ka gan wà kí ló dé ní ká ara wọn anabi kọ fún wa bóyá kó mọ́ra ma dìbò sáà kàtẹ́kìtàn wa àbí nítòjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéèyàn wa máa náà èèyàn lè lu ọ̀rọ̀ yìí láti fi sí ẹ̀yìn àmọ́ padà sínú àwọn tíra àwọn àtúkọ wo ẹgbàá wa ibn abi shayba wọ́n gbà wá al-imam al-allama albani rahmatullah asar ni ààrì nínú tíra wọn al-irwa wọ́n gbà báyìí pé shayba arákùnrin kan bẹ wọ́n pè ní shayba mawla ibn abbas shayba yìí ọmọ ọ̀dọ̀ ló sọ̀lẹ́yìn ìlà jàǹdì ibn abbas ó ní fafakaato ashabi fafakaato asabẹ́yìn asabẹ́yìn falamma qadaytu sọ̀lá qala la ummala asafka asabi'aka wa anta fi sọ̀lá ṣùgbọ́n mawla ibn abbas ó ní mo kírun lẹ́gbẹ̀ẹ́ abdullahi ibn abbas níjọ́ kan mo wá rọ́ ìka mi mo wá rọ́ ka mi onígbàtà kírun tán Sayyiduna Abdullahi ibn Abbas wa sọ fún pé la umma lak kí ló kọ lu ẹ kí ló tó ń ṣe báyìí àwọn lárúbáwá máa ń sọ gbólóhùn ìgbà mi wọ́n lè ní la abala àbí kan ní la umma lak wọ́n máa fi báyàn wí ni ìtumọ̀ rẹ̀ ní pé tí ẹ̀ bá ṣe nǹkan tó jẹ́ mà ìtumọ̀ ẹ̀sùpẹ́sì kéèyàn ó sì kí ló kọ lu ẹ kò yẹ kó ṣe báyìí so in a nutshell abdullahi ibn abbas la umala kí ló ṣe kí ló tẹ̀lé tó ṣe báyìí ìgbà míì máa túmọ̀ sí ẹ̀yìn gan ìgbà míì máa túmọ̀ sí ewu àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ìbáwí náà máa fi báyàn wí ó wá ní asọ́fúkà àfàdé àtàwọn àǹtà fi sọ́lá ọ́ máa rọ́ ìka rẹ tó ti wà lórí irun tó ń kírun sọ pẹ̀lú ọ̀rọ̀ yìí ó túmọ̀ sí pé kò yẹ kéèyàn máa rọ́kà wallahu alam ibùn àbí ṣáìbá ló gba ọ̀rọ̀ yìí wá àmọ́ láìsá àbá adélé ìgbà ẹgẹ́ mo ti sọ níbẹ̀rẹ̀ ta lákọ̀ọ́kọ́ ta àkàyẹ gan èyẹ lè lò wípé ká má máa rọ́kà torí pé kìí ti pé ká máa ṣe kábọ́nú ara wọn nìkan ni gbogbo nǹkan tí yóò bá máa ṣe tẹ́ pé yóò máa darí àtẹ́ńṣẹ́yàn kò níbi irun yẹn àbí tí ó máa túmọ̀ sí pé à ń ṣeré àkàrún fún àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ tàbá wà nínú kó ṣe ní irun nìkan kódà tàbá wà ní mọ́sálásí ìjókòó nu mọ́sálásí wà nù mọ́sálásí ó ní àwọn ẹ̀kọ́ tí máa bẹ pẹ̀lú kódà bá ṣe jókòó mọ́sálásí gan ẹ̀kọ́ ńbẹ́ńbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wallahu alam. nǹkan ẹlẹ́ẹ̀kẹwàá tí ò yẹ kí a ṣe nínú mọ́sálásí àti tàbá kásò ń kírun lọ́wọ́ òun náà ṣàárí ka irun rẹ̀ lẹ̀ àbí kéèyàn máa ká aṣọ rẹ̀ nígbà tí ń kírun lọ́wọ́ ẹlòmíín bẹ ọlọ́run fún ní tó gùn irú àwa irú wa yìí gùn àmọ́ àwọn tó jẹ́ èèyàn funfun àbáwọn òyìnbó irun wọn máa gùn ó wá ń kírun nígbà tó forí kalẹ̀ irun rẹ̀ dà lọlẹ̀ kó wá máa kó lẹ́ẹ̀mẹ́wàá ó forí kalẹ̀ kórun rẹ̀ kó máa kórun rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ aṣọ kó máa kásọ rẹ̀ irú ta sọ yẹn àwa lè ẹ̀ bá ó ń kírun lọ́wọ́ ha irú eléyìí màkúrúhù ni tẹ́tẹ́ kó bàrún rẹ̀ jẹ́ àmọ́ kò yẹ kó máa ṣe tó bá ní kọ́ndíṣàn ló bá mu tó ṣe lẹ́ẹ̀kan kó sábúrú mẹ́ àmọ́ kó wájá sí pé ní gbogbo ìgbà ní wàá máa yan apá agbára àbí ó máa ṣe pé à ń kórun eléyìí a عن النبي صلى الله عليه وسلم قال أمرت أن أسجد على سبعة لا أكف شعرا ولا ثوبا wọ́n gba látọ̀dọ̀ abdullahi ibn abbas bákanáà wọ́n ní látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ibi ànábì ní wọ́n pa mí láṣẹ kí n máa forí kalẹ̀ ààyè méje ni wọ́n pa mí láṣẹ láti máa fi kalẹ̀ tí máa forí kalẹ̀ wọn ò mú wá nínú hadisi àmọ́ àwọn ààyè méjèèje náà ni iwájú àti mú iwájú wájú ẹni àti mú eléyìí ńgbàtà náà bí ń sọ̀rọ̀ nípa wájú ó wá fi ìṣára sí ibi mú ṣe tọ́ka sí imú rẹ̀ kódà àdísí wà yí pé ẹni tí tó bá fi ẹ̀jẹ̀ bá ẹni tí imú rẹ̀ ò bá kan ibi tí iwájú rẹ̀ kan ni pé tí imú rẹ̀ ò bá kalẹ̀ àbáfi sọ ìbáwí tí ń bẹ fún ìrúnrú ẹni bẹ́ẹ̀ so alákọ̀ọ́kọ́ náà ni pé iwájú àti imú ẹlẹ́ẹ̀kejì náà ni àtẹ́lẹwọ́ wa méjèèjì tàbá forí kalẹ̀ dandan ni ká da àtẹ́lẹwọ́ wa méjèèjì délẹ̀ ah níbi kúkú tàbá fọwọ́ kalẹ̀ àbí ká fẹ́ yin ọwọ́ kalẹ̀ àtẹ́lẹwọ́ méjèèjì yóò wà ní ilẹ̀ eléyìí méjì àtẹlẹ́ẹ̀kẹta ẹ. ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni àwọn orúkú méjèèjì èyí gbọ́dọ̀ sùjúdù kó wá ká orúkú ẹ̀ sókè tí yìí bá ṣe wípé ìnira àbí kọ́ndíṣàn ló mú ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni ẹsẹ̀ méjèèjì ẹsẹ̀ méjèèjì lílẹ̀ tàbá ti ńgbà forí àá kí ni àá tẹ ọmọ ọ̀ka wa síwájú tẹ́ káwọn ọmọ yóò dojú kọ alkibla a sì pa ẹsẹ̀ méjèèjì papọ̀ ní ẹ̀yìn so àwọn méjèèjì ni ẹ̀ níta fẹ́ tààfà wa fi mú àdífi wa ó náà lè gbé láàkófò ṣáárá wàdà àsáwòbá ni kí má máa ka irun yẹn kí má máa kó kó ńlẹ̀ bẹ́ẹ̀ kí má sì máa ka aṣọ nígbà tí mo bá ń kírun so túmọ̀ sí pé ẹni bá ní irun tó pọ̀ tí ó máa disturb pẹ̀ lórí irun ní tí ó ṣe náà ní pé kó ti páàkì irun yẹn tí òfin já gbé irun yóò máa dà á lẹ́rẹ̀ tí wàá máa fọ ọkọ lẹ́ẹ̀mẹ́wàá bẹ́ẹ̀ aṣọ tábà wọ̀ náà kó jẹ́ aṣọ tí ò ní máa disturb wa àárọ̀ aṣọ àbá wọ aṣọ yẹn ní wíwọ̀ tí ò ní máa dà wá láàmú débi pé a máa kó aṣọ ilẹ́ẹ̀mẹ́wàá ní orí irun. nǹkan ẹlẹ́ẹ̀kọkànlá tàbí mo rúkú bàtẹ́ yìí alàlìyàdẹ́ yìí ti sùjúdù akọ̀ nínú makuru tá a fa mú wa òun náà ni kó kọ́kọ́ mú orúkú méjèèjì lọ́ọ̀lẹ̀ síwájú ọwọ́ ẹ̀ tí ẹ bá ń kírun nísìn kó wá kọ́kọ́ mú orúkú méjèèjì lọ sísàlẹ̀ síwájú kó tó mú ọwọ́ méjèèjì lọ pé kẹsẹ̀ méjèèjì kọ́kọ́ kalẹ̀ síwájú ọwọ́ méjèèjì lábẹ́ makuru òhùn kí ló tí fa fi mú ọ̀rọ̀ yìí wá òun náà ni hadith tó وني عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سجد أحدكم فلا يبرك كما يبرك البعير وليدع يديه قبل ركبتيه wọ́n gba látọ̀rọ̀ Sayyiduna Abu Hurairah sàkí ọ̀nà ọlọ́run kó máa bá ó ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sábà yìí pé tẹ́nìkan nínú yín forí kalẹ̀ tẹ́nìkan nù yín bá fẹ́ forí kalẹ̀ tó fẹ́ sùjú kó má lọ sílẹ̀ gẹ́gẹ́ bí máa lọ lẹ̀ pé ó fẹ́ forí kalẹ̀ kó mọ̀ wá lọ lẹ̀ gẹ́gẹ́ bí ràkúnmí ṣe máa lọ lẹ̀ nítorí náà wàlíyàdá ìyàjẹ́ yìí kọ́pùlà rùkùbàtẹ́ yìí kó wá ju ọwọ́ rẹ̀ méjèèjì lélẹ̀ náà síwájú rẹ̀ méjèèjì pé tó bá fẹ́ forí ọwọ́ ẹ̀ méjèèjì ní kókó gbélé lẹ́nà síwájú méjèèjì nínú àwọn àfà àwọn míì lọ lórí pé èyí tó dáadì o ní ká gbé orúkún méjèèjì lílẹ̀ síwájú ọwọ́ méjèèjì fa ìyapẹ́ ẹnu yìí o náà ni ìfèsì fún mi ti wà àwọn tó sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn sọ wípé bá wòrà fún mi nígbà tó bá fẹ́ lọọlẹ̀ ó náà ní pé ẹsẹ̀ méjèèjì yẹn pé èyí tó wà lẹ́yìn ni ma tó wà wájú ní máa kọ́kọ́ mú lọọlẹ̀ síwájú kó tó ẹsẹ̀ ní kọ́kọ́ mú lọ síwájú kó tó mú ọwọ́ lọ wọ́n sì ní ẹsẹ̀ rẹ̀ ló wà wájú so tiwájú yẹn ní kọ́kọ́ mú lọ síwájú títí ẹ̀yìn àwọn wá ní nígbà tó ti rí báyẹn ìyípadà ìnkìláàbù wà ń bẹ̀ ipe bó ṣe yẹ rí ni pé wàlíyàdá rukubàtà yìí kọbùlà yàdá yìí àwọn púpọ̀ nínú àwọn àfà wọ́n ní kò sí ìnkìláàbù kan náà báyìí nìyẹn fi rí náà ni so àwọn ṣèwádìí nínú ọ̀rọ̀ tí wọ́n sọ náà ni wípé ràkúnmí ti wájú méjèèjì yẹn lẹ́sẹ̀ rẹ̀ méjèèjì tẹ̀yìn ní ọwọ́ ti ràkúnmí. ọ̀rọ̀ tó ń ti sọ yẹn ní tó ti wà tipẹ́tipẹ́ ní sọ nípa ẹsẹ ẹsẹ̀ ràkún mi ò òun ni méjèèjì tó àwọn wájú yẹn ni méjèèjì tó wà ní ẹ̀yìn so àwọn lọ lórí wípé kò kankan nínú àdìsẹ́ pé báyìí yẹn ti rí náà yẹn ó sì dàbí èyí pé tí ó fẹsẹ̀ nílẹ̀ tó sì wà straight forward gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ síwájú ẹsẹ̀ méjèèjì wa a ti fi àlàyé yẹn wallahu a'lam ẹlẹ́ẹ̀kejìlá nínú àwọn nǹkan tí a ká ṣe ta bá ń kírun báṣtúlé yàdẹ́yìn ní fi sujud òun náà ni ká kẹ́ ọwọ́ wa méjèèjì lílẹ̀ ká kẹ́ ọwọ́ wa méjèèjì nígbà ńgbàtà nǹkan ọ̀sán bá bá fẹ́ forí kalẹ̀ àádáwọ̀ wa méjèèjì lélẹ̀ tàbá fẹ́ forí kalẹ̀ kéèyàn wá sójú ìdíkó sí báyìí kó tẹ́ gbẹ̀ndà apá ìlélẹ̀ eléyìí mà kúrú òhùn àgbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tàbá ń kírun àádá àtẹ̀rẹ̀ wa méjèèjì lélẹ̀ tó pé àwọn ìgún wa àáka wọn sókè so ká da gbẹ̀ndà apá wa méjèèjì lélẹ̀ eléyìí náà mà kúrú òhùn ẹ̀rí lórí ẹ̀ ní an ọ̀ẹ́sádìlú fi sujud wàlá yàtú àhàdùkùn zira àìhìn gisa kalkali wọ́n gba látọ̀rọ̀ sayidun anas bin malik ìyọ́nà ọlọ́run kó máa bá ó ní anabi sallallahu alayhi wa alihi wa sallam sọ nọ́rọ̀ rẹ̀ kaba ipe ọ̀ẹ́sádìlú fi sujud ẹ̀rí pé ẹ̀ ń sujud dáadáa ẹ máa ti déédéé lórí sujud ni ẹ̀sìn tẹ́ bá sujud ẹ̀ sujud kẹ́sì déédéé lórí sujud ẹ̀yẹ kẹ́sì sujud dáadáa torí pé kí ni anabi ni wala yaksu ahadukum zira'atin bi fasal kan ẹni kan nínú yín kó má máa tẹ gbẹndẹ apá ẹ apá rẹ̀ kó má tẹ lílẹ̀ gẹ́gẹ́ bí ajá fi máa tẹ apá ẹ lílẹ̀ tí ẹ bá wo ajá nígbà tó bá fẹ́ dùbúlẹ̀ ẹni pé yóò tẹ apá ẹ lílẹ̀ tó anabi ni káwo má máa tẹ apá wa lílẹ̀ báyẹn nígbà tá a bá wà ní orí sùjú tó túmọ̀ sí pé àtẹ́lẹwọ́ méjèèjì òní àódà délẹ̀ eléyìí náà kákíyèsí àwọn míì máa ṣe bẹ́ẹ̀ náà nígbà tó bá wà ní orí sùjú kò bá mu ó lè má bàrún jẹ́ àmọ́ àtẹ̀lé súnà tó yẹ ká tẹ̀lé lórí irun yẹn tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹtàlá as-salatu bi hadrati at-ta'am aw wa huwa yudafi'u al-akhbathayn nkẹlẹ kẹtàlá nọba tẹsí tí ò yẹ ká ṣe tá a bá ń kírun àbí ká ṣe tá a bá fẹ́ kírun òun náà ní kéèyàn máa kírun nígbà tó yẹ ti jiná nígbà tó yẹ ti rẹ ti gbóúnjẹ kalẹ̀ wọn ti gbóúnjẹ kalẹ̀ nìkú wọ́n wá kírun àbáṣe kọ́ ọmọ mọ́ṣáláṣí sọ wá ká sí oúnjẹ yẹn ká àmì ká lọ kírun ká tó wá jẹun ni kírun kaba yẹn bá ti kéèyàn lọ kírun àwọn wa sàlàyé fún wa ìgbà wo ni yóò máa màkúrú ń pààyàn ń pààyàn tí ẹ dẹ̀ ní ṣàáwà sí oúnjẹ tòjá pé tí ẹ bá ní kó lọ máa kírun ó lè kó wàhálà bá àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ọkàn rẹ̀ níbi oúnjẹ yìí wà tí ebi ń pa irú ẹni bẹ́ẹ̀ kó ṣe sùúrù kó kọ́kọ́ jẹun yẹn ná eléyìí ní súnà kódà bí òní bá jẹ̀ máa yóò ṣe sùúrù yóò jẹun yẹn ná ebi ń ni tó kàjá sí pé refreshment àdókànfẹ́ ẹ̀ẹ́dókànfẹ́ ìpanu àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rọ ni irú ẹni bẹ́ẹ̀ tó lọ́lá jù tó dáa fún jù ní pé kó lọ kí o pépé àwọn èèyàn máa ń lo àdíìsì náà nígbà mẹ́ta wọ́n ń sẹ̀kọ́ ọmọ lọ́wọ́ wọ́n wá gbóúnjẹ kalẹ̀ ànábì ti ní àgbọ̀dọ̀ kírun nígbà tó ń jẹ bá ti rẹ́dì no àwọn àpá ti sàlàyé lórí ẹ̀ ẹni tó ṣe pé ó ń bù káàtà tó ń jẹ lásìkò yẹn ebi ń pa ebi pé tí ò bá jẹun yẹn ọka ẹ̀ lè má sí ibi ìrun ya ẹ pé mi ìrun ẹbí oúnjẹ ẹ ó máa wà so ẹni bẹ́ẹ̀ kókó lọ kírun àmì kókó jẹun náà síwájú kó tó lọ kírun àmọ́ tí ò bá pé ní yẹn èyí tó pé jù fún náà ni pé kó lọ kírun kó wá padà wá jẹ oúnjẹ lẹ́yìn a tún gbọdọ̀ kírun kó pé èèyàn ń pa ìgbọ̀nsẹ̀ mara èèyàn kírun ìgbọ̀nsẹ̀ wá ń ṣe tàbí tọ̀ ń ṣe àgbọ̀rọ̀ máa pamara makuruhu ni kéèyàn máa pamara ní orí irun ìtumọ̀ wàlá wàhúwa yòdà fi òhó alàkàbàsán náà ni pé kò gbọ́dọ̀ tìrun tó ṣe pé ìgbọ̀nsẹ̀ àbí ìtọ̀ ń ṣe tí wàá máa pìrìsẹ́ǹtẹ̀ tí ó máa pamá ara so tí yẹn bá ń kírun lọ́wọ́ tí gbọ̀nsẹ̀ àbí tọ̀ bá ti ń tẹ̀yàn ìbẹ́sẹ̀ tó yẹ náà ni pé kéèyàn járùn yẹn kó sì lọ gbọ́n tàbí kó lọ kó lọ tọ̀ pàápàá jùlọ tó bá ṣe pé ìgbọ̀nsẹ̀ yẹn ìtàn yẹn nǹkan tó lè ní ara ni. eléyìí náà nítorí bá jọ mọ́ iṣó náà ó wọ abẹ́ rẹ̀ torí pé pọ̀ wá hadith mi wà torí pé anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ṣàlàyé nípa wípé tí iṣó bá ń gbàyàn lórí irun títí sóyìn tó yàtọ̀ pélé yìí dẹ̀ àmẹ́lò náà ìdájọ́ ẹ̀ náà fẹ́ bára wọn. hadith yẹn ìmáàmù muslim ló gbà wá ànábì ní idha wajada ahadukum fi batnihi shay'an fa ashkala alayhi akhraja akhraja minhu shay'un am la fala yakhrujanna min al-masjid hatta yasma'a sawtan aw yajida riha ìmáàmù muslim ló gbà hadith yẹn wá. ànábì ní tẹ́nìkan nu yín bá ń ní sílì nínú ikùn rẹ̀ ó ń kírun lọ́wọ́ yín ń gbọ́rò kankan nínú ikùn rẹ̀ yàní kankan bí stọ́pẹ̀ ó ní sílì kankan nínú ikùn rẹ̀ nǹkan ifá aṣkara rẹ̀ nǹkan ìwà jẹ́ nǹkan tó wúwo fún yàní ó ń ru lójú àkàràjà mìíràn kò ṣe t'o nǹkan tó ń gbọ́ ìró tó ń gbọ́ nínú ikùn yìí sí jáde nínú ẹ̀ àbí nǹkan kan ò jáde ìyẹn náà ni pé iṣó sí nǹkan jáde iṣó jáde àbí ò ànábì ní irú ẹni bẹ́ẹ̀ kó má sì kú lórí o kó má kú lórí o àmì kó má sì jáde nínú mọ́sálásí títí tí ó fi gbọ́ gbóló tí ó gbọ́ pé iṣu yẹn dún fún àbí bí só máa ṣe é dún àbí tó fi gbọ́ òun so tó bá jẹ́ títí só ni èèyàn ó sì sùúrù títí tí ó fi gbọ́ pé iṣu yẹn dún àbí bẹ́ẹ̀ kọ́ ó gbọ́ òun àwọn afáwọn aṣàlàyé lábẹ́ bẹ́ẹ̀ náà nípa wípé hátà yẹtùmá àṣàwùtán àwọn yẹ́dìdà rí ha ìtumọ̀ rẹ̀ náà ni pé tí ó fi dá lójú kó o ti so torí gbà mí bẹ iṣó mi ó lè má dùn iṣó mi sì ni ó ṣe é ṣe kí èèyàn má gbọ́ òórùn èyí tí ó ṣe náà ni wípé títí tí ó fi máa àmàdájú wípé rírì òun so nígbà yẹn yóò wá tó jáde ní mọ́tíláṣí láti lọ sí àlọ́ alámi wọ́n lọ́ ọ̀pọ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlá táàpà mú wa òun náà ni wípé musa bákàtúlì imam kéèyàn máa gbáwájú imam kéèyàn máa síwájú imam sí àwọn iṣẹ́ kan kéèyàn sì máa ṣe déédéé imam náà wà nílẹ̀ torí pé òjíṣẹ́ ọlọ́run jẹ́ kó wa pé jẹ́ ìlà imam lè yẹ sáàmù bí àlè yẹ sáàmù àbí yẹ wọ́n ṣe imam ní imam wà níbẹ̀ ká lè bá máa kọ́ sí rẹ̀ ni so ẹni tí máa wá síwájú imam àbí tí ń ṣe déédéé imam òun náà nǹkan tí kò bá mu kéèyàn máa ṣe lórí ìròyìn ẹ̀rí lórí ẹni àni Abi Hurairah radiyallahu anhu àni nabiyyi sallallahu alayhi wa sallam yaqul amma yakhsha ahadukum idha rafa'a ra'sahu qabla al-imam an yaj'ala Allahu ra'sahu ra'sa himar aw yaj'ala Allahu suratahu surata himar wọ́n gbà látọ̀rọ̀ sayyiduna Abu Hurairah radiyallahu anhu wọ́n ní òjíṣẹ́ ọlọ́run àbí ànábì sallallahu alayhi wa alihi wa sallam sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kan báyìí pé sẹ́nìkan nu yóò ní máa bẹ̀rù ni sẹ́rù ní máa bẹ nìkan nínú yín tí bá ń gbé orí ẹ̀ sókè síwájú imam ó ń kírun lọ́wọ́ imam ó sùjúdù wọ́n wà ní sùjúdù kó wá gbórí imam tí sọ orí ẹ̀dà gẹ́gẹ́ bí orí kẹ́tẹ́kẹ́tẹ́ orí ẹ̀ tó gbé sókè yẹn wá yí àbí kó sọ àwòrán ẹ̀ gan di àwòrán kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ wo bó ti lágbára tó kéèyàn máa síwájú ìmáàmù láti ṣe nǹkan so ká gbìyànjú láti kíyèsí èèyàn máa tẹ̀lé ìmáàmù nínú nǹkan tó ti rọ̀ wá lọ tó jẹ́ kó rọrùn fún wa òun náà ní pé ká farabalẹ̀ gbogbo iṣẹ́ tá a bá fẹ́ ṣe ká rí pé ìmáàmù ti ṣe tiẹ̀ sàn kódà bí tiwa táni tó bá ti tẹ̀gbìr ẹ̀sẹ̀ tẹ̀gbìr tó bá rògbò ẹ̀rògbò bí ẹgbẹ́ bá ní ti ṣe àlàyé fún wa. eléyìí náà ló ọlọmọta wá ọlọ́mọsà ní kọ̀ọ̀kan eléyìí la tá wa zèké makuruhu ni kò yẹ ká se wọn tí bá ń kírun lọ́wọ́ àmọ́ àwọn náà tún wà tẹ́ pé kò yẹ ká wọn pé a gbọ́dọ̀ ṣe wọn tá a bá ń kírun bíi kí ni ká máa ka kùránì ní ni àbí ká ka ní sùjú eléyìí náà nǹkan ká ni àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ tá káwa jókòó ká fi awẹ́ ìdí méjèèjì lélẹ̀ ká ya ẹsẹ̀ wa a wà sí ìka ẹgẹ́ bá jáde máa jókòó kẹ́yìn ó jókòó kó ya ẹsẹ̀ méjèèjì kó wá fi ìbàdí ẹ̀ méjèèjì kó fi lélẹ̀ àbí kó tiẹ̀ jókòó kó ká ẹsẹ̀ rẹ̀ méjèèjì sókè kó fi awẹ́ ìdí ẹ̀ lélẹ̀ irú àwọn nǹkan báyìí náà nínú àwọn nǹkan tí a kọ̀ tá a fẹ́ kẹ́ni tí bá ń kírun kí ó sì ní nínú nǹkan tá a fẹ́ ká ṣe òun náà ni tabajókòó kéèyàn wá gbé ọwọ́ lélẹ̀ lórí ìjókòó lórí tabankirun orí ìta ọwọ́ òsì ó wà lórí ìta àbí ọwọ́ ọ̀tún náà sì wà lórí ìta ọ̀tún ọwọ́ òsì ó wà lórí ìta ọ̀tún àbí lórí orúkún ọ̀tún bẹ́ẹ̀ ọwọ́ ọ̀tún sì wà ń kéèyàn wá gbé ọwọ́ kan lélẹ̀ nígbà tá a wá fún ẹni tó pé bẹ́ẹ̀ ní ìnira ló bá fà Ah, eléyìí kò sí ìbáyú fóńtòn àmọ́ just like that kéèyàn gbé ọwọ́ lélẹ̀ pàápàá jùlọ ọwọ́ méjèèjì àwọn àǹfààní tó bá jẹ́ lórí ìrun ni àtọwọ́ kan náà ni kò yẹ kí èyàn gbé lélẹ̀ báyìí lórí ìrun orí ìtàn ni ọwọ́ máa ń wà nínú nǹkan tá à ń ká ṣe òun náà ni pé ọlọ́mọ sì wa ẹni tí ń bá ń sàárẹ̀ kó wa máa kírun lẹ́ni tí ń forí kan pílò àbí ó gbé nǹkan kan síwájú tí ń forí kan ẹni tí ò bá lè forí kalẹ̀ tí ń bá ń kírun ntí yóò máa tẹ̀ náà ni pé yóò máa tẹ̀ kó máa tẹ̀ díẹ̀ díẹ̀ fún rúkú àmísún sùjú yóò tẹ̀ lọ́lẹ̀ díẹ̀ fún àsùjú títẹ̀ lọ́lẹ̀ sùjú dìnyẹn yóò ju ti ti rúkú lọ àmọ́ kó wá gbé nǹkan síwájú bóyá ń forí kàgànà àbí ń forí kan bẹ́ẹ̀ gbogbo nǹkan báyìí náà máa kóró ògùn ni bẹ́ẹ̀ nínú nǹkan tí àfẹ́ ni di ojú lórí irun èèyàn ń kírun lọ́wọ́ kó di dú ẹ̀ àmọ́ kóró a ni si sílẹ̀ O lè ma bàrún jẹ́ àmọ́ kò yẹ kéèyàn ó ṣe nínú ẹ̀ náà ní pé tàbá fẹ́ sálámà tàbá ń ṣe àtáyá lọ́wọ́ tàbá fẹ́ sálámà kéde wa máa gbé ọwọ́ ẹ̀ sí ọ̀tún tó sì báyìí ẹlòmíì tó máa ń sálámà yóò sọ̀wọ́ ẹ̀ báyìí àbí ká gbé sókè báyìí kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú irun àtàwọn nǹkan mìíràn táwọn afá sàlàyé bóòlù á sì gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ní pé ká máa ká sọ́ọ̀dì bánàbí gẹ́gẹ́ bí tíra sípàtò sọ̀lá àti ìta àti kà wa rí ká tó padà rìváìsì rẹ̀ gbogbo àwọn àtàwọn tíra míì ti ń sàlàyé fún abáàsì kírun àwọn nǹkan tó bá yẹ rí ẹ̀rí nẹ́sì tán wá tó ká ṣe àgbìyànjú à ń ṣe wọn àwọn nǹkan tí sì yẹ ká ṣe àjìnà sí eléyìí gangan yóò gá èdè wa tá a sì mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹ ká ṣe àti nǹkan tí ò yẹ kí a ṣe ọlọ́mọ́sà ti rọrùn ibi tá a ti dúró ní àárọ̀ السلام عليكم ورحمة الله وبركاته